orúkọ mi ni Kẹ́ṣeré Adépẹ̀lúmi tí gbogbo èèyàn mọ̀ sí Pico Official mo jẹ́ adẹ́yìn pòṣónú. ó yá read it for me. ẹ ẹ bí sí I E mm-hmm. F G H I J K M M M M. Which M? Which one is M M? Which M? Jesus. òun ni jẹ́ ètè máa ń rin bẹ́ẹ̀ ẹgbọ́n mi ò dẹ̀ sọ fún pé kò dáa àgbàtà epo ojú wájú dúdú <laughs> ojú àná dúdú pọ̀ ni mo ṣàwọ ìgbẹ́ nìkan skit mi ò ní complete gbogbo ìgbà tí mo sọ yìí náà mo ti wá wà ní yunifásitì mo tẹ̀sí fẹ́ ṣetán gan tẹ́gbẹ́ mo máa ń pa àwọn èèyàn lẹ́rìn náà ní yunifásitì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kúkúrú ó wù mí ṣe bọ̀ ẹ mọ̀ pé ìyàtọ̀ ní kéèyàn mọ eré pa ṣe lójú ayé ìyàtọ̀ ní kéèyàn mọ bó ṣe máa fi ń add so gbogbo ìgbà yẹn náà kẹ̀rí ọlọ́run ti gbé mi ko aláwòore aláwòore Timothy Ọládòye ìyẹn ọkọ mi ọlọ́run ti gbé mi ko bọ iṣẹ́ ò jẹ́ kí àyè iṣẹ́ ò fún wa láàyè iṣẹ́ wọn kò fún wa láàyè iṣẹ́ ológun ló máa ń ṣe máa ń gbé bọ ní <laughs> iṣẹ́ sójà iṣẹ́ wọn fún wa láàyè láti máa sọ̀rọ̀ lọ títí bẹ́ẹ̀ àti wípé pàápàá èmi gan-an ọ̀rọ̀lé ayé mi ò tí ì yé mi pàtó mi ì tí ì lọ straight because I love singing ni mo fi sí i love singing ni mo fi sí fẹ́ràn omi àṣekọ̀mẹ́dì àbúrúkú ni mí. ẹ ló sà mo rí mọ́tò kan tẹ póòsì péjì ni sà. Okay, okay, okay. Benz, Benz, Benz 2020, Benz 2020. 2020 model. Ẹ ẹ jọ sá torí mo ní ìdè urgently èló eh, ni sá. Um, twenty two èló eh, ni jálẹ̀ torí mo ní ìdè eh, owó urgent sá. twenty one million ẹ ẹ mọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ sáà ìjọ ẹ bá mi drop account number yín sáà by by ó pẹ́ jù ṣé ń gbọ́ sáà by twenty twenty nine màá sanwó ẹ̀ ẹjọ́ tó yọ lọ́run sáà mo fọlọ́run bàbẹ̀ yẹn má ta ẹjọ́ tó yọ lọ́run. kí lẹ wí sáà. twenty twenty nine sáà. twenty twenty nine. yes sáà. ni ìwà tó sẹ́ńdì owó. bẹ́ẹ̀ ni sáà. láti bẹ̀ ni ẹ̀gbọ́n mi kan di méjì ó ti wá rí mi tó sọ fún mi pé ṣé mo láìkì kí máa ṣe kínní ní gbé mi ṣe bọ́ sí Instagram pa àwọn èèyàn lẹ́rìn ní Instagram pé mo lè open Instagram òun lè bá mi ṣí so nígbà yẹn kẹ́ wọn gbà kí a lo ẹni social media platform kankan wọn gbà tó ṣàbà mi ṣí òun náà ló bá mi ṣí Facebook ní bòńkẹ́lẹ́ pé ok òun máa bá mi máa ń dulẹ̀ tó tiẹ̀ tí wá níjọ́ kan àti wà wà ó dà pé twenty twenty náà ni wo máa gbé mi ìṣe mọ́ nǹkan tí èèyàn ti ń ṣe láti bí ọdún mélòó sẹ́yìn sí tí èèyàn ò blú àbí kankan mi wo mi ṣe wọ́n járe so mo á lọ sí ìjẹ̀bú ní táìmù yẹn mo á pè é pé ah mo máa mo máa sùn mo máa lálàá mo máa rí pé mo wà ní school pé mo ṣe concept by concept yìí mo máa ṣe ah ó ní pé kí n máa bọ̀ níbàdàn kí n máa bọ̀ níbàdàn tó yí mo lọ kí mọ́mì mi Ìjẹ̀bú-Òde ńgbà yẹn pé kí n máa bọ̀ níbàdàn kí wá ṣe kó dà wípé kò lè kọ́ mọ̀ pé kí wá ṣe so mo ṣáà kó oúnjẹ bòde ìjọ yẹn mo wá wá sí Ìbàdàn a wá ṣe skit yẹn mo bá àwọn ọmọ kékeré kan báyìí ṣe ní àdúgbò ìyá ọkọ mi tí mò ń gbé náà ni tó bàtà ṣe skit yẹn wá lọ gan ó lọ gan ehm, ehm, àwọn ọmọ kékeré ni mo bá ṣe skit yẹn nínú skul ńgbà yẹn ó lọ gan wọn ah, kí ni má ti ń ṣe ṣe díẹ̀díẹ̀ bá ṣe jókòó ní ẹ̀ta kan àwọn concept yẹn tá ṣe aṣáàlọ́ ya tó pọ̀ bíi àyà márùn-ún pẹ̀lú fóònù àyàbí márùn-ún jẹ́ so bíi mẹ́ta ń bẹ̀ kí mẹ́ta ń bẹ̀ jẹ́ tó trend ìgbà tí mo sọ fọ́kọ mi pé mi ò ṣe mọ́ ló ti sọ fún mi pé ní February yìí tó bá ti blow ní February má ṣe comedy mọ́ ah, kí má ṣe comedy mọ́ tí bá ti blow mo ti gbọ́ February yẹn gangan náà la shoot àwọn kíni February yẹn gangan náà ni Túndé ẹ̀nà ti post mi. wọ́n lọ́n ṣé kìí ṣe ìsáàmù kan náà lèmi àti ládéjà ń kọ ni bọ́ẹ̀mí àtọmọ ìjọ ń ṣeré pa lórí fíìdì látàárọ̀ ni ó dẹ̀ sọ fún mi pé òun ò kàwé èmi náà dẹ̀ sọ fún pé mi ò kàwé. ayélujára ti jẹ́ kí n súnmọ́ àwọn èèyàn ńláńlá àwọn òṣèré tèmi máa ń wo ní tẹlifíṣàn sínú mi máa ń dùn sínú mi máa ń dùn pé kí tiẹ̀ rí wọn lọ́jọ́ kan kí tiẹ̀ dì wọ́n mú nínú àwọn kan ìmúdẹ́ kọ́mẹ́dì inú kọ́mẹ́dì náà dẹ̀ ni mi ní ọ̀nà méjì tí mo ti ra mọ́tò fún mọ́mì mi nínú kọ́mẹ́dì náà àti ṣàwọn nǹkan kan at least mo ra bàtà mo ra lip gloss mo ra eyebrow nínú kọ́mẹ́dì náà mo ra slippers mo ti ra bàtà six thousand naira ah èmi mo ra bàtà six k. <laughs> Ah, wọ́n wà eh, dá sísá lọ́nu kọ́mẹ́dì iná kọ́mẹ́dì dá gan o. <laughs> nǹkan mẹ́ta tí àwọn èèyàn mọ̀ nípa mi lákọ̀ọ́kọ́ àwọn èèyàn mọ̀ pé ilé olóògùn mo ti wá and secondly àwọn èèyàn mọ̀ pé oníṣẹ̀ṣẹ̀ ni dádì mi most of àwọn èèyàn mọ̀ pé oníṣẹ̀ṣẹ̀ ni dádì mi and thirdly most of àwọn èèyàn mọ̀ pé nọ́ọ̀sì ni mí pé mo lọ sí school nurse so from there ọlọ́run dẹ̀ ń gba àkóso fún mi bọ̀ mí ẹ mọ̀ ṣe pé mi lè dárúkọ àwọn mo mú àwọn tó tó tó support mi àtọ̀ sáwọn tí mo mọ̀ tí mo dárúkọ yìí ẹ mọ̀ àwọn kọ̀ọ̀kan náà wà bíi èjì miss dija ẹ mọ̀ pé kò ẹ mọ̀ wọn ò ṣe celebrity bọ̀ àtàwọn fans mi wọn ò ṣe celebrity púpọ̀ náà bọ̀ wọ́n support mi níwọ̀n bàtọ́ lè support mi tó ti yẹ yín àwọn tí mi mọ̀ everybody ló máa ń post fún mi gbogbo àwọn tó wà contact list mi everybody ló like mi but àwọn tí tí wọ́n dúró tì mí tó yẹ pé ah tó yẹ pé mo lè sọ pé láàrin àwọn àwọn ẹni ni mo ti rí fan mi àwọn ni mo dárúkọ yìí ṣó ti yé nǹkan tí mo sọ so àwọn fans mi náà wọ́n dẹ̀ like mi gan tó yẹ pé tata ṣe wọ́n pé ah Pico wà ní Pico èmi gan mọ̀ pé ta ló ń jẹ́ Pico kò yé mi mọ̀ pé ta ló ń ta ni Pico tẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí mi understand ẹ jọ̀ọ́ so mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ everybody tó tó wà nù story pé wọ́n àtàwọn tí wọ́n kúrò nù group gan tó everybody náà láti jọ wà padà tó ti yẹrí nísìnyí so mo mo mo ní àǹfààní láti tí mo bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbà yẹn gbà mí gan ni mo gbọ́dọ̀ ìgbóyè orí mi ó sún sẹ́yìn orí mi ti bounce sẹ́yìn. kí ló fi ṣe. wọ́n máa ń jẹ́ ni. kí ló ń ṣiṣẹ́ fún sọ́kàn máa ń jẹ́ ni. ajẹ́ yẹn ni. kí ló wí. ajẹ́ yẹn ni ẹ máa lọ ẹ máa lọ ajé ẹyẹ níta. kí ni tó ń ṣiṣẹ́ fún gangan fún mi. ìdí ìṣiṣẹ́ mo ní gbé tí dọ̀tí bá wà lójú ìdọ̀tí ojú yẹn á gbòòrà. ó ní orógbó náà. bẹ́ẹ̀ ni orógbó yìí. àti kí ni. òṣìṣẹ́ tó ń gbọ́ yóò ṣiṣẹ́ fún sà. bọ́lá. ọlọ́. orúkọ mi ni Kẹ́ṣù Adépẹ̀lúolúwatóbilọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Pico Official ẹ máa wo Orísun TV.